Oh, that's fine. Sórí bó ṣe wá kò yẹ gangan ni kò ṣe dúró. Tí mo bá kàn rí fún ọkàn tó wọ́n sókè àbọ̀ dídé. Àbẹ́ àsùn ẹ̀kú. Èmi ni mo sọ fẹ́ fún ẹ. Kàn try mi, try, ọmọ tó yìí ṣètà èmi káwọn afẹjọ́sùn tí mo tún dọ̀bálẹ̀ tẹ̀ ní kí n má dìde. ó ti dìde. mo instruct ẹgbẹ́ mi ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ lórí ìdúró ó dẹ̀ ti dìde. mi mọ̀ ọ́ tí mo ṣe ní sá. ọmọ kan tí mo ṣe ìwọ ọmọ kan tó ṣe ìwọ offense ah, number two ọ̀gá tí ẹ fẹ́ nẹ̀ ìwọ guide so ìwọ ni ìdáwọ́ ìjà ò sí always guiding, àbí àbí mo ye yara mi ni àpọ́nlé ni mo ní kí n fún ẹ kí n nà ẹ fúnra mi ọmọ yìí máa ní kó gba etí ẹ sí. ohun tí mo fẹ́ sọ náà nìyẹn ìpẹ́ ó gbá mi ní etí ó gbá mi létí ní sọ́ọ̀mẹ̀ láàrin gbogbo èèyàn ohun tí mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn yìí nìyẹn. o lè sori ìpẹ́ tó ṣe yẹn ìwọ dúró ní sọ́ọ̀mẹ̀lì yẹn ó dárúkọ mi àbó dárúkọ mi torí bàbá ẹ̀. ẹ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ sí mi ló jẹ́ kí n dárúkọ bàbá. ìrù tó dárúkọ dá the same thing náà ni sa ọ̀rọ̀ tó sọ náà ni mo fi sọ pé biology ló lè ṣoríire o ti fi àárọ̀ o ti fi ṣòfò o ti waste ọ̀sán definitely alẹ́ ò lè dáa kì í ṣe yes o fẹ́ àdúgbò mi o fẹ́ yọ fẹ́ yọ ẹ̀ṣẹ̀ o fẹ́ bá mi jà àbí ìwọ ilé yọ ọmọ managing director chairman managing director tó ń jẹun lábẹ́ àbí ayé ti tán your own is finished completely finished ní gbọ́dọ̀ lẹ́bi iṣẹ́ yẹn mọ́ kí ni a àbí kọ́. bẹ́ẹ̀ sá ntí àwọn board of directors tàjọ sọ nìyẹn pé àgbọ̀dọ̀ kọ́dà bọ́ pé ìgbẹ́ ìdí láti ìlú òyìnbó àgbọ̀dọ̀ rí ẹ ń bẹ̀ mọ́ ìkejì ni wípé fún tó wá ṣe tó dárúkọ mi tó disrespect mi láàrin sọ́mẹ̀rì débi pé mo wá dẹni yẹ̀yẹ́ that is count number one náà ṣe tí mi ò lè lè sọ́mẹ̀rì kan sí wọn kẹ́yà lókè tí ọmọṣẹ́ yẹ̀yẹ́ níye wà ló ẹ̀wọ̀n yẹn. fún pé yẹ̀yẹ́ ọmọ tí mo fowó rán ní private nursery school private secondary school private university tó gbé ìwé abilẹ̀ ọlọ́pàá ìwé rẹ̀ kà wàá lo ẹ̀wọ̀n yẹn. ẹ wo èmi fẹ́ máa lọ sí bank ṣe gbọ́. ó dà má wàá pẹ́ o ìwọ ni màmá dúró dè sọmọ pé mo ní mítìnì láago méjì ìwọ mo dẹ̀ rí fojú jọ o má pẹ́ o má pẹ́ o ọmọ má ṣàǹfààní ọmọ olórí burúkú kan á lóun fẹ́ fàyàwó sí o láyé iṣẹ́ mi ẹ wò ọjà bíi mẹ́wàá ó kù méjì àròwọ́ ọjà bíi mẹ́jọ ó kù méjì àròwọ́. olórí burúkú kan ṣe mi kí ló dé. Ah. ó jàre ìyá mi ìwọ màmá wò ń tì ẹ o ojú òní tì ẹ mi mi wá etí o ń bọ́ ló ti ń bọ̀ nínú òrùn gangan gan yìí. ẹ wo ilé náà ni mo ti ń bọ̀ jàre. ṣé o sì. Ah, ó wà o. Ah, wá jókòó wá jókòó jókòó. kí ló ṣẹlẹ̀. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ ọkọ mi ni o iṣẹ́ ọkọ mi ò lọ déédéé mọ́ ibi iṣẹ́ tó tiẹ̀ tún wà lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni ọmọ ọ̀gá ẹ̀ ìyẹn ọmọ bíi ọmọ nineteen years ló ló wá síbi iṣẹ́ ló ń béèrè báwọn làwọn ṣe tagi báwọn làwọn ṣe ṣòwò báwọn làwọn ṣe ṣe gbá kóńtẹ̀ tó sọ̀rọ̀ báyìí ìgbà tí ló fi dá lóhùn ọmọ kékeré ọmọ pínísín ló bá tán o mo bá ní èrè kó lọ bá bàbá ọmọ yẹn ò yẹn ò bẹ́ẹ̀ pé bàbá yẹn wà discipline gan ó máa bá ọmọ ẹ̀ wí fún ni mo ṣe lè kúrò níbi iṣẹ́ nìyẹn. ee ó mà wá ga gan o ẹ nítorí pé ó tún lọ bẹ bàbá ẹ bàbá ẹ ní kó fi iṣẹ́ lẹ̀ kó máa lọ. ẹ̀gbọ́n mi bóyá lè kúrò níbi iṣẹ́ nìyẹn kò sí nǹkan kan mo bá ẹ lọ́wọ́. ẹ nígbà tó ọmọ bàbá yẹn fọ létí kí lọkọ ẹ wá ṣe. mo bí o ó ní òun àwọn tó wà ń bẹ wọn ò jẹ́ kóun nà mú lọ́mọ tó máa wọ́ mọ́ra tó máa nà bí ẹni máa kú. òun náà dẹ̀ gbọ́ ọwọ́ tiẹ̀ ó gbé dání bẹ́ẹ̀ lọ́mọ tó yẹ kó sọ̀fọ́tí fún mm. ah, ah, ó mà wá ga gan o ó le o ah, kí la wá fẹ́ ṣe báyìí. nǹkan tèmi kan á rí yín fún ni pé nǹkan tẹ́ bá lè fi ràn wá lọ́wọ́ bóyá ìkànnú àwọn mọ́tò yín tí wọ́n máa ń bá yín wà káàkiri kẹ bá mi gbé kan fún kó máa fi yẹn ṣiṣẹ́ àlejò tó bá ń dìlíbà á máa rówó tá a máa fi jẹun bẹ̀ ẹ̀yìn tí mo wá rí yín fún nìyẹn. ìwúnú méjèèjì. irú béèrè mo ní ìwúnú méjèèjì ṣé bí tẹ zipa tọrọ fún náà rè. eléyìí ah. ṣubú ni ṣubú ni mò ń wò yìí ṣé bó gbogbo ìdí mọ́tò ló ti sọ̀kalẹ̀ tí ò sí níbi tó yìnbó ti bíúdì ẹ̀ gọ́gọ́ yìí ṣé báwo ni ṣé báwo rè gbogbo owó yìnbó ti kúrò lára mọ́tò. aláìmoore kí ló ṣẹlẹ̀ kí ló wí báwo ni. ẹ ṣe kò mà. ẹ ó kàn ń sọ wípé wọn ṣe paint ara ẹ ni. ẹ yes ma. ẹ pé gbòòrùn láì gbogbo design tó wà lára ẹ. ah ó wà òkè gan gbogbo ara ẹ ló balance títí kan dé àtiwájú. bẹ́ẹ̀ni ẹnjìn burúkú ló wà nú ẹ. ẹnjìn burúkú dámkejì tó dáa ṣáṣá. ibi tó bá gbé lọ báyìí wàá mọ̀ kó gbọ́kọ̀ lọ. a tẹ̀sùn yáyọ̀ lára láti wà gan. Ah, òótọ́ ni mo sọ ṣọlá ẹni tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọkọ́ ló ń lò dáadáa bàbá tó ń wà táwọn ọmọ ẹ sọ wípé àwọn fẹ́ mú bàbá àwọn lọ sílùú òyìnbó àmọ́ ah, kò burú kán ṣàrọ̀rọ̀ bá mi páàkì ẹ̀ pé mi ì ní wáyàn sí ṣùgbọ́n àwà fúnra wa ni àṣà nìyára wa jẹ òrè náà la máa ṣe fúnra wa ó mo ṣe ní ìwọ ni máa gbé fún owó ní kókó wọ́n jẹ́ kí àdéhùn wa kó yẹ o sọmọ pé ló ń bójú ọ̀rẹ́ jẹ́. owó ò lè dájà wálẹ̀ láéláé. <laughs> tí wọ́n bá ń ṣe dáadáa fọ́kọ ẹ balẹ̀ kò sí wàhálà ọkọ yìí ó máa padà di ti ẹni gbà bí mo ṣe sọ fún ẹ. Ah, ẹ ṣe gan ma ẹ ṣe ma <laughs> ẹ ṣe ma. wo tá a bá ti ṣe tán kó wá dágbére o. wo ọlọ́mọ àjẹkù bá yé mi jẹ èmi fúnra mi ti fojú mi ara mi rí i pé mọ́tò ṣíṣe àwa mọ́tò rí ni tá a bá tiẹ̀ wá mọ́tò yìí tá a bá ní kọrin ṣe bá rí tó ń lọ lójú títì sọ́kọ̀rì gbogbo táyà ẹsẹ̀ gbogbo ẹ̀ ló ti kúrò ńbẹ̀ yìí téèyàn bá máa wá mọ́tò tó bá máa gbádùn àfi kó ṣe yìí táyà ẹsẹ̀ bẹ̀rẹ̀ rìn àbẹ̀wò ni condition burúkú gan pàápàá àbúkọ́ là ń wé yìí. wo wo wo jẹ́ kí n lọ dágbére fún ọ ká máa lọ. lọ́ọ́ dúpẹ́ tó bá máa lọ́wọ́ lọ́jọ́. ẹjọ ẹ má bínú mò ń bọ̀ ṣẹgbọ́ ẹjọ ẹ má bínú. irú àgbákò wo lílé yìí sí kí ló tún ṣẹlẹ̀ sí mọ́tò ìlú ọlọ́run ẹ́ ibo ni mo mọ̀ tí mo fẹ́ tọwọ́ bọ̀ lójú ìsìn. ẹ̀gbọ́n ẹ dá wa lóhùn á níbi lọ. ẹ kí ni kébù kan ni kébù kan wọ́n kanra wọn wọ́n kanra wọn ní ẹjọ́ tó lọ́hùn. ewo ni gbogbo ranu yìí ń sìn. ẹ mọ́tò ṣẹlẹ̀ sísá. ọlọ́run tẹ a ní kébù kan ní kébù kan kan àwọn níbi ọwọ́ ìsàlẹ̀ yẹn wọ́n máa ṣiṣẹ́ ìsìn. kẹ́mi dúró kẹ́ máa wé sí táìmì nídìí mọ́tò yìí. mi ò lè. Ah! ó ga gan-an. ẹ̀gbọ́n ẹ ṣe gàrí. kí ni gbogbo eléyìí sìn. mo ò kébù kan ní kébù kan ló ń kan àwọn bí yìí sìn máa ṣe é sìn. kébù kan ní kébù kan ní sáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájú dúró nìyẹn tẹ́ pé ìgbà tẹ́ máa sọ ẹ sọ pé kébù kan ní ẹ̀rìwé ni mo ṣe ń kí yín gbà tẹ bọ́ọ̀lù yìí ti gbé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́run bá yanjú ẹ. ẹ bọ̀t ọ̀nkú ẹ ọ̀nkú ẹ wà náà ẹ tí fún mi lówó kọ̀kọ̀. bẹ́ẹ̀ kọ́ ńgbà tẹ́ ẹ̀gbẹ́ mi débi tí mò ń lọ kí wá fún yín lówó àbí ẹ wò wọn ọkọ mi bẹ́ẹ̀. ṣé jó mi ni ṣe bí kébù ni bọ sísítì náírà lájọ sọ̀rọ̀ ìgbà tí mo gbé yín dé gbogbo ìtókù kẹ débi tẹ́ lọ kò ju tẹ́ náírà lọ ẹ fún mi lọ́wọ́ mi náà. ok màá jẹun lójú sìn ọ̀rọ̀ yìí ni màá gbà tí màá fi yọ síbi tí mò ń lọ èmi ò lọ bẹ̀ fún ten bp mi ní fún. ọkú ah, gbogbo bẹ́ẹ̀ bá ṣe wù kórí ọlọ́run àìjọ lọ́wọ́ yín ẹlẹ́dàá mi á gbà lọ́wọ́ ẹ ire ni mo yàn ẹlẹ́dà mi má jẹ́ jìyà igbe orí bẹ́ẹ̀ nílẹ̀ á ire ni dágbára ẹ̀dá ojoojúmọ́ là ń tẹ̀lé lọ ire ni mo yàn ẹlẹ́dà mi má jẹ́ jìyà pa àgbo títí títí ìyẹn kò lọ. dágbára ẹ̀dá ojoojúmọ́ ló ń tẹ̀lé. ni o ìwọ yọ̀mí ìwọ àánú ẹ̀ ń ṣe mí ìwọ tó dé pé kí mọ́tò tó dọ́wọ́ ẹ aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ó ti wọlé yìí wà lórí ẹ̀ mọ́tò wa dọ́wọ́ ẹ tán ìwọ sì ń bẹ̀rẹ̀ sí rìnrìn kùnrin òun wọlé láago méje aago mẹ́jọ aago mẹ́sàn-án ó ti dàgọ́ mẹ́wàá báyìí o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti dàgọ́ mọ́kànlá méjìlá go. mi nígbà fún ẹ n tí máa fojú ẹ rí yọ̀ mí ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí ò fi mí ṣeré ló ń ṣe wàá tiẹ̀ ní sùúrù díẹ̀ wàá tiẹ̀ béèrè nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi pẹ́ kí n tó wọlé o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo òun pariwo òun halẹ̀ èmi tó jẹ́ pé látàárọ̀ láti aago mẹ́jọ o ni mo ti ní problem pẹ̀lú mọ́tò tí mi ò mọ nǹkan tó ń ṣe ojoojúmọ́ bí mo lè ṣe ń gbé náà nìyẹn bí mo ń gbé kò ní ṣe pé bí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ náà nípa ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò yìí wàhálà ni mo ṣe kó tó parí mọ́tò yìí ó tàgó mẹ́fà àbọ̀sàgó méje ìwọ náà dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ deliver ọ̀rọ̀ deliver kò ṣe deliver fún àǹtí ọmọ bó ṣe jẹ́ mo dẹ̀ ní kí n rọra ṣiṣẹ́ láti ìgbà tí wọ́n ṣe mọ́tò yẹn tán títí di bí ọwọ́ táìmù díẹ̀ kí n lè wá kí n tiẹ̀ lè rí owó deliver tí màá kólẹ̀ òun náà ni mò ń ṣe mo lè ń lọ lójú títì náà ni mo ti miss ẹ ìgbà tó ti di pé mo ti ń fẹ́ gbé èèyàn tí mo ti rò pé ojú ẹni tí mo fẹ́ gbé fẹ́ jọ tiẹ̀ ó ní mo ní kí n máa sábọ̀ lé torí owó deliver òun gan tiẹ̀ tí pé báyìí ń sìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun ìwọ mi sì mi Ọlọ́run ní fire fọ́ta ẹ̀ ìwọ ọmọkùnrin yìí ah, àánú ẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí ìwọ lórí burúkú ó ti bẹ̀rẹ̀ ìrìn kùnrin àbí ìrìn tó kiri ńgbà tí o sì mọ́tò lọ́wọ́ ẹ o ti gbé mọ́tò mọ́tò kan fún ẹ sí instead kan máa mówó wálé ìwọ ń gbé etí sí káàkiri ò ń ṣòṣì káàkiri ò ń lò bẹ́ẹ̀ ní káàkiri àbí wọ́n ti ń tún ẹ̀ wọ́n ti sọ fún ẹ wípé o fáìn ju bó ṣe wà yìí lọ ah, kò gbádùn mi ọmọ mi ni àbí o tún mọ̀ pé mi lélẹ́yìn náà wò wá gbà wàá fẹnu fẹ́ra bí ọ̀bẹ̀bẹ̀ ìwọlẹ̀ lójútì. ìfẹ́ ni mo yàn ẹlẹ́dàá mi má jẹ́ jìyà yìí gbé orí pẹ́ nílẹ̀ ni. ó ga o ọkọ yìí ń tọ́jú yín gan o. kí lẹ rí. gbogbo ẹ̀ torí ròdòròdò yìí náà ni. kí ló ń ṣe ròdòròdò kí lẹ rí tó ń ṣe ròdòròdò. ṣé bóun náà là ń fojú wò yìí. kí lẹ ń wò ẹ ṣáà máa wo wájú yín. <laughs> à ń wo wájú. ẹ máa wo wájú yín o. ẹ̀yin obìnrin ẹ kú nìtẹ́ lọ́rùn. ẹ wo wájú yín o. gbogbo eré ìtọ́kọ yín tọ́jú yín torí ẹ máa wo wájú yín. yé yé yé yé. Maku, Maku, Maku jọ, Maku jọ, Maku, Maku jọ. Ológo, ẹ gbà mí yá. Ire ni mo yàn, ẹlẹ́dàá mi máa jẹ jìyà igbe, orí bẹ́ẹ̀ nílẹ̀, á ire ni. Ẹ kú ọjọ́ ah, dọ́tọ̀. Báwo ni kọ̀ndíṣọ̀n ọmọ yẹn ṣe la rọ mi? Ẹ kú madam mo kí yín kú oríire àwa ti gbìyànjú gbogbo ń tà lè gbìyànjú pé kẹba má lù sọmọ yẹn mo dẹ̀ àṣọ yín pé pẹ̀lú agbára ọlọ́run ẹ ò ní lù sọmọ náà àmọ́ nǹkan kan ló ṣe pàtàkì tẹ̀ láti ṣe báyìí nísinsìnyí ọmọ yẹn ti lùsẹ̀ ẹ̀jẹ̀ púpọ̀ jù kó tó di pẹ́ gbèdébì so tí a bá dẹ̀ fẹ́ kí ẹ̀mí ọmọ yẹn wà ní ààyè ó di dandan kí a wá ọ̀nà láti fi ẹ̀jẹ̀ replace ẹ̀jẹ̀ tó ti lùsẹ̀ ó túmọ̀ sí pé a láti fún ní ẹ̀jẹ̀ ọ̀pọ̀ ọ̀nà wo la wá lè gbégbà láti rí ẹ̀jẹ̀ yẹn òun ló kù sí i lọ́wọ́. ẹ jọ ṣé ti bá wa fún lẹ́jẹ̀ yẹn. Ah, a máa rẹ ẹ̀jẹ̀ nígbà tó lè fún náà. dókítà ẹ jọ bí èlò ló máa ná wa. ẹ má jẹ́ kí n parọ́ tán yìí at least ẹ kò tiẹ̀ sí lọ wá seven thousand five hundred naira wa. darun. tí a bá rí ìyẹn sìn sìn a sì máa fi bá gbogbo everything lọ bá a ṣe ṣe máa jẹ́ nígbà tá a bá máa discharge àjẹkẹ́ gbọ́. ọjọ́ kò ní. The wọn is seven thousand five. ẹ wo ẹ wo ẹ wo mi dókítà mi ò lówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ wo gbogbo owó tó wà lọ́wọ́ mi nìyí ọ̀rẹ́. ṣàfọ́jú wa mọ́tò ni ah, seven kìíní kẹlẹ́ onílé. mi ìmọye tó jẹ gan. seven hundred naira eléyìí tó pẹ́ náà. láyé lọ́rùn gbogbo tó wà lọ́wọ́ mi nìyẹn mi ìlówó mi mọ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn gan kò tí ì ju bí abíṣẹ́jú mẹ́wàá lọ tíṣẹ̀ yẹn ṣẹlẹ̀. ẹ wo madam ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ yín o pẹ̀lú bí mo ṣe ń wo arákùnrin tèmi rí ìṣòro ara ẹ̀ gan ju ọ̀rọ̀ seven hundred seven thousand lọ ẹ̀yin ló ṣe pàtàkì púpọ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wá owó ní gbogbo ọ̀nà láti make sure pé ẹ rescue life ọmọ yín àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni tèmi wò yìí ò ní kan ṣe o mi lè rò pé nǹkan kan wà lọ́wọ́ ẹ̀ tó lè rẹ́ńdà dùn tó kó lẹ̀ lọ ṣọ́rọ̀ mi yẹ yín ẹ má jẹ́ kó pẹ́ ṣáá láàrin wákàtí kan sí wákàtí méjì sísìn. mo ti bá dàgbọ́ tí yóò bàbá seven thousand five irun tí wọ́n máa fi dojú ẹ̀rí èyí tí máa fojú ẹ̀rí ẹ wù mí ò lówó kòkó lọ́wọ́ mi ìlú lówó lọ́wọ́ náà kí n máa wo ẹ wù lówó gbọ́n tó wà lọ́wọ́ mi rèé. láyé mi èlò lélẹ́yìn èlò lélẹ́yìn eléyìí gan-an tún pé seven hundred naira ó kù ten naira kò pé seven hundred àti seven thousand five kí ni ìyàtọ̀. ẹ wo ẹ wo ṣe rí access tẹ mú yẹn ó dangerous gan torí òun náà ni máa fi pé àwọn tí mo rò pé bí wọ́n lè fún mi ní ẹni owó kankan so ẹ fún mi ní sex yẹn máa mú. ṣoré lè ibi tí màá dúró sí ni tí màá ti pa ẹni tó màá wá rà tí màá fi tọ́jú ọmọ mi. Ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. olùdókòwò ló pa oṣù mẹ́rin ní ẹ. àtẹwọ́lá bàlá ò mẹ́ni tó owó mi dà mọ́tò mi dà kí ló ṣẹlẹ̀ kí ló dé owó dà ah, ah. èwo ni tẹ̀jẹ̀. ara àwọn nǹkan tí mo fẹ́ wá ṣàlàyé fún yín náà nìyẹn ọlọ́run má jẹ́ kára kò bá kí ìṣẹ̀lẹ̀ bí má ṣẹlẹ̀ sí wa olórí burúkú ọmọ èmèrè kan bí mo yẹn ń bọ̀ lọ́nà bó ṣe jáná mọ́ mọ́tò lẹ́nu nìyẹn èmi ò dẹ̀ mọ̀ bí mo ṣe lè tètè kó break mo ṣe ṣàkọlù mo ṣàgbàṣà. ẹ mo gbé ọtí pààyàn. mi ì tí ì pa kò tí ì kú. owó dà. ó wà lọ́sítù hospital ló wà bẹ́ẹ̀ ni hospital ló wà. mọ́tò tèmi wá dà. ẹ̀hẹ́n tí mọ́tò yẹn náà ni mo wá fẹ́ aṣọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tán ojú àwọn ọlọ́pàá ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ mọ́kàn ṣe kó èmi àti mọ́tò wọn kàn gbé wa lọ sí police station ni mọ́tò wà ní police station báyìí ń sìn wọn wá ní kí n lọ pé ẹni tó ni mọ́tò wa káwọn tó lè fi mọ́tò yẹn lẹ̀ ṣá wọn á ní pé kí n wá pè yín kẹ́ bá mi gba mọ́tò yẹn tí n bá ṣiṣẹ́ lè ní ọ̀la àtọ̀túnla màá lè san gbogbo owó deliver tí mo ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá lè san gbogbo ẹ̀ papọ̀ tọrọ ọmọ hospital àti yanjú ẹ̀ síbì kan wọ́n ti gba fóònù mi wọ́n làwọn máa tà mo lè ti gba támú. nílùú àtọ̀là wàá fi sanwó deliver. kẹ́kàn tẹ̀lé mi lọ lókun. ẹ ṣe kàn mà ẹ ṣe mà. òfin ẹni òkú níṣẹ́ lomi ẹ ṣe gan ẹ ṣe. ẹ lo wo máa bọ̀ ń sìn ṣé o rí olórí burúkú tó pè lọ́kọ ẹ títí ẹ ti bàjẹ́ tó fẹ́ kọ́ sí ẹ̀ bá mi yá máa bọ̀ ń sì kó bá sọ fún un ó ní òun fi mọ́tò gbààyàn mọ́tò tèmi ṣùgbọ́n ti wà ní police station báyìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ṣọ́ọ̀ṣì wà ọ̀rẹ́ àti tiẹ̀. gbogbo àwọn nǹkan báyìí ò gbé mi lẹ́jẹ̀. ṣó ń gbádùn. mò ń tra ìjẹjẹ sá. ok lílọ ti yá àbí. ẹ mo ti ń gbìyànjú àti fẹ́ dìde náà díẹ̀ díẹ̀ sá. lọ́ọ́lẹ́kọ̀ọ́ kan fi manage ẹ ṣé gan thank you very much sir ẹ ṣé nínú agbára ti ọlọ́run ìwọ ló jìnnà sí mi ká ní kì í ṣe pé mo tún ẹ lójú títì lẹ́nìí màá rí màá rí màá rí yíjọ́ màá yọ sí yíjọ́ ló máa sọ lórí fóònù but all the same ọpẹ́ fọlọ́n pé mo rí ẹ mo fẹ́ travel investment dé America tí n bá ti dé màá wá invite ẹ màá gbé ẹ jáde wàá mọ̀yàn o ò wàá mọ̀yàn wàá gbádùn ayé ẹ bí a ṣe jẹ́ nìyẹn. thank you very much sir ẹ jọ̀ọ́ mi mọ̀ bí bó ṣe máa rí ní ara yín tí n bá sọ pé mi ò ní appreciate kẹ́ gbé mi jáde sá. o oh, appreciate kí n gbé jáde. but why. nítorí pé problem tó wà nínú life mi pọ̀ ju kẹ́ gbé mi jáde lọ ni ìṣòro yẹn pọ̀ gidi gan ìgbà tí mo pàdé yín lọ́nà tẹ́ gbé mi kò síbi tí mò ń lọ mo kàn jáde nílé mò ń rìn lọ tèmi ni mi ò mọ ibi tí mò ń lọ gan bí wọn náà torí pé máa pàdé yín lórí kí n kàn dìde nílé kí n kàn máa rìn lọ tèmi ẹ̀gbọ́n ìṣòro yẹn pọ̀ o mọ́tò tí mo ní tí mo wà tó tiẹ̀ gbé fún mi ìyàwó mi ló lọ bá táǹtì ẹ̀ tó gbé mọ́tò fún mi tí mo wà mọ́tò ọ̀hún wọn máa gbà lọ́wọ́ mi wọ́n ti gbà lọ́wọ́ mi ọ̀rẹ́dì báyìí ọmọ mi ní kí n má dáràn kí n má pẹ̀yìn lọ́nà ọmọ kọ́kọ́ jáná wọn lẹ́nu ní mo ṣe gba ọmọ yẹn dànù nìyẹn ìfà mọ́tò wà ní police station àǹtí yẹn ló lè máa lọ gba police station sí bí mo ṣe wà yìí kò sí tẹ́ kọ̀bọ̀ lọ́wọ́ mi owó tẹ fún mi mo ti jẹ gbèsè ládùúgbò màá san ọ́nù ẹ̀ èyí tó kù náà ni màá fi sí ọwọ́ tó ti irú àwọn owó ìyá àwọn kankan kó ràn mí iṣẹ́ ní kẹ́ bá mi wá iṣẹ́ òní kẹ́ bá mi wá kẹ́ jẹ́ kí n ṣe. sọ le tó bẹ́ẹ̀ ó le jù bẹ́ẹ̀ lọ sáà mi mọ̀ pé ní problem bẹ́ẹ̀ ah aṣọ ló bò wẹ́ all the same gbogbo ohun tó ṣe sọ́kalẹ̀ yìí agbára ọlọ́run á kà máa lọ máa dínà tí bá travel tí n bá padà dé ó máa wá rí mi náà ni. Yẹmi. sir ẹ eh, rẹ sir yes sir. dìde wá jẹ́ kí n rí ẹ. má jẹ́ kí ayọ̀ ajá pẹ̀lú nǹkan tó ń lọ́wọ́ mi. ẹrù tí mo ń jẹ yìí ìwọ náà àgbà wà gbé jẹ nítorí pé ìwọ ti dolórí ilé mi ó ti ṣe àṣeyọrí kò tún mú sí mọ́ kò tó sí mọ́ ìwọ ti bẹ́gbẹ́ pé àmọ́ tí èmi àti ẹ̀ bá kọ́kọ́ jẹ́ òbí yìí tí ọlá ìgbà dé wá báyìí pẹ̀lú business ìfẹ́ introduce ẹ̀ ọmọ ara ayé lè má jẹ́ kó rí náà kọ́ má lọ dẹ́ ní ẹlẹ́gbọ̀dọ̀ ìbéèrè tó gbọ́dọ̀ fi jẹ obì kò jù bẹ́ẹ̀ lọ gbà kó jẹ́. sọ èyí tó kù sí mi abáyọmí hmm. ó ti di ọkùnrin òun ti pé mo sọ fún un pé i am a clear agent iṣẹ́ mi nìyẹn o. I am a responsible clearing agent. Yes. Because sí rọ́ọ̀bẹ̀ clearing agent ni mí lóòótọ́. Clearing agent The majority of the city tí wọ́n fọkàn sí o. clear ìwé ẹlẹ́rù. Mo clear mọ́tò onímọ́tò. Mo lè clear ilé onílé. Because I am an armed robber ojú olè gidi ni ọlọ́ṣà. And I believe it is a job somebody of your caliber can do. Ìmọ̀ kan complete tọ̀ gidi ni fún mi lọ́wọ́ fún mi máa fọ́ lórí no no no orí ẹ pé ẹgbẹ́ ẹgbẹ́ àmọ́ máa ṣe àlẹ́ gbé lẹ́gbẹ́. ẹgbẹ́ ìjọ kì í sọ pé ó ti kú. Ah, ó ti pàbí ẹ tó bá jalè kí lè rí ẹ ikú ni ẹ fi lè wọ́n ẹ kó tó wá ń dìbò ni sẹ́yìn mo ń lọ ẹ mo lọ gbé táyà wà ní wáyé táyà kékeré táyà tírélà ni màá gbé wá àwa gbé e sí lọ́nù àwa dàbẹ̀ trófì àwa kú ẹ mo mọ̀ ẹ bẹ́ẹ̀ kó lọ ẹ fi lẹ́rẹ̀ kó lọ. ẹ jọ ẹ fún mi ní tẹ̀mí díẹ̀ jẹ́ kí n lọ rò sá. o fẹ́ lọ rò. tẹ̀mí díẹ̀ jẹ́ kí n lọ rò. ó dá lọ́rùú ṣùgbọ́n mo fẹ́ kó mọ nǹkan kan lénìí ìjọ tí ọmọdé bá múlẹ̀ kí mọ̀ tó mọ̀ ẹ́ tọ́tọmọdé bá dalẹ̀ ló máa ń mọ ìtumọ̀ ilẹ̀ tó ń dà kú èmi ni mo sọ bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ ń clearing agent ni lóòótọ́ clearing agent tí mo jẹ́ ó yàtọ̀ sí tí wọ́n fọkàn sí o mo lè clear ìlú ẹlẹ́rù mo lè clear mọ́tò onímọ́tò mo lè clear ilé onílé. I am an arm robber òpójú olè gidi. ọlọ́run ṣàṣàánú wa. Hmm. tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo eléyìí tẹ̀sọ sílẹ̀ yìí sista mi ò lérò pé máa lè ṣe irú iṣẹ́ tí mò ń ṣe. iṣẹ́ tó ń ṣe irú iṣẹ́ wo nìyẹn. iṣẹ́ wàhálà ni pàákìrì àkìtà dẹ̀tún ni. iṣẹ́ pàákìrì àkìtà. bẹ́ẹ̀ni. ẹ mò ń bọ̀. Ghana ni mo ti máa ń lọ ra Ankara ó kọ̀ ọ̀la kan tó nájà ni mo ti máa ń débẹ̀ tí n bá ti ra ọjà yẹn màá ní láti dúró di ọjọ́ mi tó máa tún fi nájà mi so tí n bá ti wá rà yẹn pẹ̀lú ìtara tẹ́lẹ̀ àti ìtara nísìnyí màá ní láti kó gbogbo ẹ̀ lọ sí Kútọ́nù láti lọ tà so gbogbo ọjọ́ tí mò ń lò ní Nàìjíríà kò ju bí ọjọ́ mẹ́fà lọ nínú oṣù kan mi ò dẹ̀ lérò pé ìmọ̀ àlè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ onírò kò mi lè ṣe kí ni kí ni egún mi ṣe tí ò fàárọ̀ òjò ọmọ yìí olóòlóṣù kan tí n bá lóṣù mẹ́fà ta ló fẹ́ béèrè mi ṣọkọ mi tó bá yẹ tọkọ mi yẹn kódà kí n lọ́dún kan kò ní jẹ́ wá mi láyé. àmọ́ ẹ owó náà ló ṣòjòrò ibo ni mo ti fẹ́ rówó a máa ra àǹkárá a máa jẹun a máa wọ mọ́tò ibo ni mo ti fẹ́ rí gbogbo owó yẹn ó ṣàfimílẹ̀ báyìí mo ti gba kádàrà tèmi. sista níwọ̀n ìgbà tó ti sọ pé máa ṣe ẹ má wọ orí agbára ọlọ́run àká ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ẹ ẹ ẹ má ṣe ìrònú ojú yẹn tó ọmọdé ń dá ìfowópamọ́ ó ṣe gan olúwa wà pẹ̀lú wọn náà ò ní gbogbo ti agbára ọlọ́run. ẹ ẹ ẹ mo ti ń fóúnjẹ lọ látara wo ló jẹ ó máa jẹun o kí ni kí n bẹ gbé wàrà yìí. ẹ má ṣe yọnu sí. Ah, ẹ má jẹun. mo ń bọ̀ mo ń bọ̀ wá. Ah, ah, iṣẹ́ tó ṣọ́ mọ́. kí ló lè gbà yìí téèyàn bá kúkú ṣiṣẹ́ gan-an ṣé kò sàn ní gbogbo eléyìí tó ń fún yàn wà lálẹ́. bàbá ẹ jọ ẹ má bínú ẹ jọ tó Ọlọ́run ó máa tó ṣiṣẹ́ ń sìn ṣẹgbọ́. ẹ̀lẹ́ kí ló ṣọkọ rẹ. bàbá ẹ má jẹ ẹtù àmì jẹ ṣẹ́rí bóyá ipa náà tí n bá pe ṣákírù lè bí mọ́tò yóò ní ṣiṣẹ́ ṣákírù nìkan ló mọwọ́ ẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ kò ló fi nǹkan tó ń bàjẹ́ sínú ẹ̀ ló yọ kúrò ní tí ẹ̀ yé mi wàhálà mọ́tò ilé ti pọ̀ jù díẹ̀ ló kù gba ẹ̀mí lọ́wọ́ mi kó mú ẹ̀mí mi kí mọ́tò ìwà lọ́tọ̀ kan tó kù ń sè ní. bọ́rọ̀ ọkọ̀ ti rí nù pẹ̀lẹ́. máa mọ́wọ́ yín lọ àbí kú tí gbẹ̀yìn débi tẹ̀ ń lọ náà mo lè gba ilé yìí sìn kò ní nǹkan kan ṣe lára mọ́tò tó bàjẹ́ yìí ẹ máa mówó lọ. wọ́n á mú lọ. ọ̀ní ìfowó lẹ̀. ẹ máa mówó lọ àbí àgbàlagbà ní ẹ tún bọ́ síbẹ̀ yẹn sìn bóyá ẹ lè má ní nǹkan kan lọ́wọ́ tẹ tó fẹ́ fi wọ mọ́tò ń sìn kí má tún kó yín sí wàhálà mi ẹ máa mówó yín lọ. ọ̀dà pẹ̀lẹ́ yóò kúkú dáa sórí ńgbà mo ti wà nú ọkọ̀ ńlá mi ara ti ń sọ fún mi hmm. ọ̀dà sọ wá rí oore tó o ṣe fún mi yìí ǹjẹ́ ọmọ adìgbẹ́ dáadáa ọmọ mọ́ngò eh. ah. bọ́ ọba ti dé mọ́ngò ẹnikẹ́ni ọba rí ọní ọ̀ ń lọ lé adífálà ọ̀ mú ọ dọ́dọ̀ mi ọ̀ gbọ́ ó wù mí kémi àti rẹ káríra. ẹ ṣe pẹ̀lẹ́ mo dúpẹ́ ẹ ṣeun gan. pẹ̀lẹ́. tí mo ní ọbẹ̀rẹ̀ ilé adífálà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. ọkà ẹ ọkà ẹ jókòó jókòó. yes sir. yes sir ẹ ṣe gan sá. ìyàwó ọmọ ńkọ́. ọ̀yàwó wà wà. ọkọ rẹ ọjọ́ náà ńkọ́. ẹ wo bàbá ẹ jẹ́ ká fi tọkọ yẹn lẹ̀ ó fẹ́ yọ ilé ayé lẹ́mìí mi pátápátá ni. o rí ọjọ́ tó o ti gbé mi tí mo ti wà ní ọkọ rẹ làmì ara ti ń sọ mí wàhálà rẹ pọ̀ ó pọ̀ ó pọ̀ o ìdààmú rẹ pọ̀ ìdí nu tí mo fi ní kó gbìyànjú kó rí mi. ìṣòro gidi ni. ọ ṣe sùúrù ni o iṣẹ́ ti tì mí títí títí ó ti tì mí kan ògiri díẹ̀ ló kù kó forí mi la ògiri kó dàlù ẹ wá tún ní kí n ní sùúrù mí ní sùúrù mọ́ ọ̀nà àbáyọ ó ní mò ń wá sí ṣòro ayé mi. ọ̀dà wọ́n fún ọ ní nǹkan kan. ọgbọ́n obì ni. obì hmm. mi ò mọ̀ jẹ. jíjẹ kọ́ ọ̀mù lọ́lé bọ́ ọ bá ti fẹ́ sùn lálẹ́ ọ fi sọ́wọ́ òsì ọ dì mọ́wọ́ bọ́ bá dọjọ́ kejì máa mú bọ̀ á bá mi. bàbá tí n bá di òbí mọ́wọ́ òsì kódà kó jọ̀wọ́ ọ̀tún tí n bá sùn máa jarun kọ́ gbé ajábọ̀. kọjá bọ̀ <laughs> ngan la nílò. igun mẹ́rin nílé ayé ní ó ti wà nínú ayé olúkúlùkù gan pàápàá igun mẹ́rin àmọ́ àbáyọ̀mí nínú igun mẹ́rin ayé tirẹ̀ mẹ́ta ti bàjẹ́ nínú rẹ̀ ọ̀rọ̀ kọ̀wò àìmọye èèyàn omilẹ́gbẹ́ èèyàn lọ́rí bẹ́ẹ̀ fún tí mẹ́ta ti bàjẹ́ nínú igun ayé wọn àmọ́ bí wọ́n bá fi sùúrù sí tí wọ́n ṣe pẹ̀lẹ́ ó ṣeé ṣe kí ẹyọ kan tó kù kó tún mẹ́ta tó ti bàjẹ́ ṣe kò yẹ ọ ṣe sùúrù ni wọ́n bá ṣe sùúrù yọ pàpà dáa ni. mo ti rí i pé kò wọ́n yìí kẹ́ ẹ ṣe fún mi ẹ kàn ń tọ̀ mí lásán ni àbí. àbáyọ̀mí hmm. ọ̀ ṣe jẹ́ a sùúrù bí òṣùpá bíi mélòó díẹ̀ ká fi wòye bóyá elédùà yóò ṣèyanu ọ̀gbọ́. òṣùpá bíi mélòó díẹ̀ ọ̀kì ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àsìkò tí mo tiẹ̀ fi mọ̀ yín náà gbogbo ilé ìtẹ́ ṣe fún mi náà ó ara ẹ̀ náà ni ṣòtì yẹn tọ́lọ́run bá kọ àtúnríwá àtúnmáríra thank you very much màá tún gbàgbọ́ mélòó tí mo mọ̀ kan ti lè ṣe fún mi dáadáa torí ọ̀rọ̀ ayé mi kò ká yín lára bí mo ṣe rò borí tó ti yín ẹ ṣe gan. àbẹ̀wò ọtí ń bínú. mi ò tí ì bínú mo máa bínú gan mo máa bínú fún gbogbo àsìkò mi tẹ́ fi ṣòfò. ọ̀dà èyí tá a ṣe kú. tán ní yọjú ẹ̀ sódò dúró adébáfò ìpolú tí sọmọ ọ̀fà gbọ́mìrì gùn òye polú ọ̀hún mọ dídá ọwọ́ òye polú ọ̀hún tìtẹ́ ilẹ̀ òye polú ọ̀hún orúkọ ẹbọ ní híha pọ́jẹ́ polẹ̀ ní ìṣòro ilẹ̀ yìí àwa ọmọ kan ẹ̀yìn òṣòro ẹ̀wà bá ní tòrò yìí ṣe ẹ̀yìn ó. ọ̀dà àbáyọ̀ ṣíṣe kù. rí kàǹkà ọwọ́ rẹ̀ àtàṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ lọ sí ibojì ṣé ọmọ bíi tí wọ́n ń pè ní ibojì. Eh, burial ground. bẹ́ẹ̀ ọ mú aṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ rò ọ rí dájú pé gbogbo tí bá bẹ lára rẹ̀ kọjá funfun ni o ọ̀rọ̀ ọ wàá lọ síbojì lórí sàárè sàárè ẹni tó o bá rí dájú pé ọmọ tó o gbọ́ mi sàárè ẹni tó o mọ̀ lórí rẹ̀ lọ́ọ́ ti wẹ̀wẹ̀ náà bọ́ ọ bá ti wá wẹ̀ tán ìgbésẹ̀ tó bá tún kàn á mọ̀ ṣe ẹlẹ́dàá rẹ̀ yóò jòrú ọ ṣe àìmọye èèyàn tí wọ́n ti ṣerú rẹ̀ fún tó sì ń jẹ́ fún ẹlẹ́dàá tìrẹ náà yóò jẹ àṣẹ kò ní wọ́n àṣẹ orí rẹ̀ ò sì ní gbàbọ̀dẹ̀ àṣẹ ọ̀yá pàmò lọ. ẹjọ mi ò rí bíi lẹ́lọ́n dúdú kan kiri. ẹ bọ́ ọ bá dé káàmì o pé ọmọ tó o bá rí bẹ̀ ni mo yọ fún ọ ní ọ̀rá dúdú kọ́ fún kó o sí. ẹ ṣe bàbá. wọ́n jà fara wọn ẹ ṣe mọ ẹ ṣe ọkàn rẹ ẹ ṣe wọn mọ etí rẹ. wérí òjò ṣùgbẹ̀rú gbẹ̀rú àwọn òkùnkùn bírímù bírímù ọjọ́ abápò egúngún egúngún ajẹ́ ọjọ́ abápòrò ńlọrọ fọ́ọ̀hún ìjìkú ọ̀run dìde wẹ ìwò bí elégèdè bá fọwọ́ bá di adún bí dàǹdàbìrì bá fọwọ́ bá di àfẹ́kù ìjìkú ọ̀run dìde wẹ ìwò adésínà lòmùsù tó wọ́n wá fún yín kẹ́ ẹ lọ́ọ́ bá gbé owó tó wọ́n wá owó ńláńlá tí dẹ́rù gbòòsì ó lóun ọmọ kẹ́yìn òun ọmọ gẹ̀yìn bíi wípé owó orí rẹ mọ́ ṣáká lórí ojú olórí ẹni tó ọmọ ni o bọ́ọ̀ bá ṣe ìtàn képe ẹlẹ́dàá rẹ kojú ọ ṣe èyí kọ́ mú iṣu sísun yìí fi ọwọ́ ọ̀tún rẹ àti àlàáfíà rẹ lù ú fi yí ẹlẹ́dàá rẹ po lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn èyí múra kọ́ na iṣu yìí láti àkàtà rẹ ìsìnkú yìí ọ jẹ ọ nípè rí i dájú pé kò gba ìsìn yìí lọ náà rẹ o. yọba ọdù gbàdú gbàdú rí wípé ọṣẹ mọ lọ́wọ́ bọ́ọ̀ bá rí iṣẹ́ ẹyin òkú oríire owó dé ọlà dé ìbùkún rẹpẹtẹ ọwọ́ àmú àbọ̀ṣù yìí ọmú wálé kọ́ ọ ra ẹ̀kọ́ iṣu mẹ́ta kọ́ ọ sún ẹyin ọ̀pápọ̀ mọ́ra wọn ọlọ́mọ àfi ṣàlejò wọn nínú àwọn oṣoobi ni o wo ìsìnkú yìí ọ̀kẹ́gbẹ́ wá ni o àyè kanra mọ́ wọn kọ́ ọmọ ọkẹ́ wọn ọ̀ka yóò ju ọ ṣe. níwọ̀n bá àgbà tó bá ti ń fún wa jẹ àwa náà máa ṣe tiẹ̀ ìbọn ó sàn ju ẹbọ rúru lọ báyìí àdúrà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ. iṣu ibojì rẹ̀ má má fún mi jẹ n ò kánjú owó ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé ó máa lẹ́gbẹ̀ẹ́. ọkọ mi má wàá pẹ́ kó tó dé o má fojú mi sọnù. a kò mọ ó yẹ kó mọ orí ọkọ tó o ní mi ò ṣe irú ẹ̀rí mi ò dẹ̀ ní ṣe láéláé mi àbúrò trust me mọ́ ah, kí ni kí n bẹ́ẹ̀ rà bọ̀. anything mo tẹ mọ nǹkan tó like àkàrà ẹ lè pò. take care. káàbọ̀ báwo ni ṣàlàfíà ni ọkọ mi ń kọ́. wọ́n wà lè pẹ̀lú àwọn àlejò tó máa ń wá wọn wá yẹn kódà gan-an látàrí gbogbo àlejò tó bá ti wá wọ́n máa ń ní kọ́ máa lọ ni wọ́n wà lè. ṣé àwọn ọkùnrin mẹ́ta tó máa ń wá báyìí. bẹ́ẹ̀ látàárọ̀ látàárọ̀ wà lè. ẹ ǹlẹ́ madam. ẹ ṣé. owó náà tún di lọ yìí. ó dáná. ti àwọn ọmọléèwé tó ràn lọ́wọ́ ìyẹn wà òkè mo faramọ́ ti àwọn arúgbó náà tí wọ́n lè ṣiṣẹ́ mọ́ tóun fún ní owó oúnjẹ ìyẹn náà dá ewu ni àwọn alápá máa ṣiṣẹ́ tí wọ́n ní ọwọ́ tí wọ́n ní ẹsẹ̀ tó lè fi lọ sí lẹ́gbẹ́ ìwé mo máa fún wọn ní owó lójoojúmọ́ wà á bọ́ sí ìgbọ̀ngbọ̀ àmọ́ náwó bó ṣe rìn wẹ́n kò tiẹ̀ ló ní pé owó yẹn lè tán lọ́la tí mo mọ̀ pé lágbára ọlọ́run kò ní tán ẹlẹ́dàá mi gùn nígbà fún mi sórí àwọn tó bẹ́ẹ̀ fi ẹnu gba owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pé mo owó náà ẹ̀ àwọn náà ló máa fi ẹnu bú ẹ tó bá dira tó wọ ìbá ti tán ọkọ mi rọra rọra. ṣé o ti délẹ̀. kò ju bẹ́ẹ̀ lọ sá. Adéọlá princess Adéọlá báwo ni mo ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó o rò pé o yẹ kó gbà mí nímọ̀ràn gẹ́gẹ́ bí ìyàwó sọ̀rọ̀ but ìṣòrí kálọ̀ mọ̀ mi tẹ́lẹ̀ ni mo jìyà gan ojú pọ́n mi gan ojú pọ́n mi gan tí mo sọ fà gan mo rí mi ẹran lẹ̀ tí ọlá mo fẹ́ lè pè lówó sọtọ́ lọ́wọ́ bá kẹ́mi sìn yìí tí bóòdì yẹn dé mo mọ ìtumọ̀ kéèyàn tọrọ owó mo mọ ìyá tó ń jẹ tó ń sọ pé fún mi àwọn yorùbá dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tán wọ́n ní lọ́wọ́ àfúnni ń gbé ẹni tó bá ń tọrọ sọ̀rọ̀ lọ́wọ́ kẹ́kẹ́ mi máa lọ bí iṣẹ́ náà ṣé mo ní pé bóyá àwọn èèyàn kan lè sọ̀rọ̀ mi láì dá wọn lè ní kinní kan tó bá tó kí ṣírò owó tèmi wọn ẹ̀dẹ̀ tó bá rí bí gbéraga rí bí gbéraga kì í ṣe nínú sọ kàtígóríkálì owó tó lọ nídìí fún mi ni so kí ló yẹ tí mi nínú àdánù kìlọ̀ tá àgbàdo bá wọlé lọ́ọ́ máa ṣírò máa tó jáde ní tó jẹ́ kí n nà òye òní tó ń pè mí ti jìyà rí ọlọ́run ọdún mi kó dáná lójú ni mi ò mọ kí ni mo lè sọ ọdún mi ò ọdún mi ò bọ̀tì kò má jẹ́ kí n máa ná bẹ́ẹ̀ ọlọ́run apá ọ̀tún láti máa bless mi ṣó túbọ̀. ṣé pé nǹkan tó ń sún sí mi pé bí mo ṣe jí ẹ lálẹ́ tí mo bẹ̀ sọ̀rọ̀ mo kò wí sí effort mi ni. ah no no no no no not really but ó dùn mí gbọ̀ngàn dànù mọ́ mi lójú because mo ti dààmú látàrọ orí màmá fọ́ mi ni tí bá jẹ́ pé mo jẹ́ ọmọ kan tí ó máa ń lo oògùn láti lẹ̀ lóògùn tó ṣe yẹn ó lè cause àrùn tó tó máa ṣerú ẹ̀wọ̀n ó ti bọ̀ bọ̀ mo appreciate tó ṣe ó dà ó dàrọ má bẹ̀rù. ah no no no no no àìdúpẹ́ ara ẹni ó dàrọ pé. ìgbà ọlá ṣe kúrò lọ́dọ̀ tí wà láti pọ̀ tó lé mi mo sọ fún ẹ tó wá abálẹ̀ tíjọ máa bọ̀ náà tó bá ti pàjọ wà nàìjíríà sí wàhálà ò lè pọ̀ kọ̀ọ̀kan máa fi kọ́ disturb mi pé kí n máa bọ̀ kí n máa bọ̀ ó wo ọmọ kan tó máa ṣe fún mi. má bínú ó mọ ọkọ tó máa ṣe fún mi ṣé court tó bá ti dárò la máa pè padà fúnra mi no no no no it's not ìwọ́kọ̀ mo fi ń rẹ́rìn iṣẹ́ ìwọ́kọ̀. má pè má pè má pè tó bá ti dàrú ọjọ́ tó lọ́rọ̀ má pè ẹ̀ yà ó ṣe. ṣe ọwọ́ ilé ìjọsìn. adé yóò ṣẹlẹ̀ wọ́n ti ẹ̀ náà. ẹ wò ẹ wò èmi ò bá wò pé kẹjẹ ká rí ní ìṣẹ̀kùn mi wọ́n kàn ń dóòsì láti ẹ̀kọ́ ìwọ náà ló yọ wọn wá ti ṣubú ń bẹ́ẹ̀ ni. ẹ Dixon ìjọba mi wá gbọ́ ẹjọ́. tó tírì làwọn àjà yẹn. ra ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹ má bínú mi ò lè mú ara ẹjẹ kí n máa lọ lẹ ẹjẹ kí n máa lọ lẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ. mọ ẹjọ́ ẹ jẹ́ ká lè yíyan pa èso é. nàìjíríà ló ń pè é. Ah! tó fi tiẹ̀ ló gbé ìlọ ẹ̀ lọ́wọ́ máa pè lọ́la máa. What we did, okay. ọgá òsùn ni. ẹ jọ níbo náà lọ. ah, ah sorry ẹ eh, wọ́n ń sùn lọ́wọ́. wọ́n ń sùn ẹ eh, tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa jókòó dé wọn bíbá ẹ jọ nítorí lọ ẹ bá wa jí wọn àfẹ́ rí wọn. Eh, ẹ wo ọgá wa fẹ́ràn òun kò ń fẹ́ kéèyàn jí wọn tó bá ti sùn rárá wọn ò ń fẹ́ rárá a lè lọ jí wọn ṣẹ́gbọ́. Ah, ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù ṣe rí nǹkan tá a fẹ́ rí wọn fún nǹkan tó wà very important ni àdẹ̀gbọ́dọ̀ rí wọn lénìí. ẹ wo bọ́dà ṣebí ẹ̀yin gbọ́ yóò bá dáadáa àwọn ṣe jí ṣe ti gbọ́ wọ́n sùn ẹ̀sọ́ fún ara yín wọ́n sùn lọ́wọ́ ṣe gbọ́. ẹ ṣe sùúrù ẹgbọ́n wọn tí mò ń sọ ṣé nìkan ta fẹ́ rí wọn. ẹ ẹ ti tó àkẹ́wì bàbá. tọ́lá sí ilé kẹ́mọ́ lọ ẹ̀dẹ̀ ń pẹ́ kínní kí n fẹ́ lọ jí wọn fún. ta ni yẹ àwọn olóhùn pariwo yẹn náà. ẹ ká sùn ma ẹ ká sùn ọgá aládé ẹ. ẹ ẹ jọba o ṣé ẹni mo tẹ fún wọn mo ní ọ̀hún o. ọwọ́ ní pé kí n lọ jí wọn wípé ó sùn lọ́wọ́ o ọwọ́ ní pé kí lọ́jú wọn lọ́rùn mo níṣẹ́ lóògùn ní abẹ́ fàṣẹ sẹ́nu pé n kò lè lọ́jú wọn o wọn wá ń pariwo. ẹgbọ́n ṣé lóòótọ́ náà sọ fún yín pọ̀gà ń sùn lọ́wọ́. ẹ lóòótọ́ ni wọ́n sọ pé wọ́n ń sùn ṣùgbọ́n ohun tá a fẹ́ rí wọn fún a gbọ́dọ̀ rí wọn láàárọ̀ yìí ni tí ò gbọ́dọ̀ dọ̀sán. wọ́n sọ fún yín pé yóò ń sùn lọ́wọ́ ẹni dọ̀dọ̀dọ̀ ẹ fẹ́ rí wọn ah, ah, kí ló dé madam ẹ ṣe sùúrù ṣé rí wọn tá a wá síbí fún láti rí wọn in fact ó wà very very important a dẹ̀ gbọ́dọ̀ rí wọn léni. èmi náà mọ̀ pé ó wà important ẹ ẹ níṣẹ́ ni tẹ́ bá níṣẹ́ ìran máa tọrọ owó ń bì báyìí ẹ lápá ẹ lẹ́sẹ̀ ẹ má máa tọrọ owó lọ́wọ́ ọmọ inú yín ṣé lójú tì ní. ẹ wá gbọ́ o níjọ́ tí bá tún rí yín bì báyìí máa wẹ̀ tiẹ̀ ni. ẹ ṣe ẹ n tẹ́yìn sọ fún wáńsì ni pé a lè rí wọn. ẹ wo ẹjọ́ kan tún rò ọ̀hún kẹ́ máa lọ ẹ̀dẹ̀ tún pariwo ẹ ní mo sá fún mi jàre. kọ́ńtà jáde ṣé pé ká kó ònú léyìí. mo ní ẹlẹ́ wọn. ẹ ẹ ní sùúrù ní sùúrù ẹ já lọ. wọ́n ní kẹ́ jáde. ẹ ẹ ẹ rí wọn wọ́n tó tẹ̀lé ra wọn bíi bambi àlà. àníkẹ́ máa lọ wa. ìwọ wá wá mi báyìí sórí àwọn ọmọkùnrin mẹ́ta tó lọ yẹn ìjọ tó bá tún ṣí géètì mi fún wọn iṣẹ́ ti tán lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ náà. ẹ wo mi ní kọ́ ọ sí lẹ́nu. ẹ ẹ ẹ jọ máa ṣe bí kò ní làbínú lọ. yín ni mò ń fẹ́ ẹ má lọ. kí ló dé. ẹ dá mi lóhùn. kí ló dé. ẹ jọ ẹ forí jì mí ẹ ti ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà ni mò ń bẹ̀ látọ̀ mi ò lè fojú pa yín rẹ̀ ẹ má bù ẹ wo oúnjẹ tẹ fẹ́ ló ń gbóyún tiwa lẹ ẹ jẹ́ kó padà sílé kẹ́ wá lọ jẹun kẹ́ bá mi gbé ohun tẹ́ gbé wá fún mi. ó tún ẹ ó yẹ kó o mọ̀ wípé àdéhùn àwa àti ẹni wípé tá a bá ti délé ẹ káwa méjèèjì ká fojú kojú níwọ̀n ọba àgbà tí wọ́n ti jẹ́ ká wọnú ilé ẹ kárí ẹ ó ti kọ́ síbẹ̀ nìyẹn àwa ń lọ nìyẹn o ti dá wa lágara o ti tèbi pa wá o ti yẹ àdéhùn. ẹ ẹ bá wàá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ẹ mọ̀ pé kì í ṣẹjọ́ mi mi ò rẹ́ni tó máa jí mi nì ṣùgbọ́n fúnra mi ni mo tají ni mo rántí pẹ̀yìn àlejò pàtàkì ẹ ti ẹ máa bọ oúnjẹ yín ti wà nílẹ̀ ẹja lọ. àdéhùn àdéhùn ẹni tó bá sì ti yẹ àdéhùn òun tójú ẹ bá rí kó fara mọ́. ẹ àlejò àlejò àlejò. ọjọ́ ọdẹ́ọ́lá ǹjẹ́ ara anybody tó ti bèrè mi lára. máa rọ ni èèyàn kò tí ì bèrè yín. oṣù ọ bóyá anybody anybody bóyá ọkọ tiẹ̀ bèrè. nígbà tẹ́mi ti jí láàárọ̀ yìí o èèyàn gidi kankan ò tí ì bèrè yín. o lè ṣú ọ pé anybody ó lè jẹ́ anybody bóyá ọkọ tiẹ̀ sọ pé àwọn béèrè mi ni mo try láti sọ. àfi àwọn ọkùnrin mẹ́ta kan tó máa ń torí owó lọ́wọ́ yín báyìí. ẹ ẹ àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí pa ọlẹ́nu géètì náà ṣe wàhálà ẹ fẹ́ wàá tọrọ owó ẹ tún la gidi ah, ah, mo yà lé wọn dànù ni pé kí ló dé ẹ tẹ́ ìbéèrè gan ọ̀hún sùn lọ́wọ́ ẹ lè rí báyìí. di ọlọ́run ọ̀gbìn sún ọ ìgbà wo ni mo fi gbàgbọ́ ọkọ sọ fún ẹ rí pé tí n bá ti sùn kò má jì mí. ẹ wo health wise gan kò dá kí yẹn máa sùn kan jiyàn. iye ọkọ ọwọ́ mi lèmi fún ọlọ́pàá náà kí ni tiẹ̀ wá sí dọ̀là dọ̀là mi ò rẹ́ ṣe o mi ò rẹ́ ṣe o. ọmọ mi tẹ̀ fún ọ tẹ̀ mi sí kí ni tiẹ̀ mi mọ̀ fún ìlọ́wọ́ bẹ́ẹ̀ ah wọ́n lè ti jí mi. èmi ṣáà ti lé wọn ṣá wọ́n ti bínú lọ àbí. wọ́n ti bínú lọ. ọ̀rọ̀ wáyé tó bínú lọ yàrá yàrá. kíni kíni. àwọn ọmọ fẹ́ wá tòrò owó lọ́wọ́ ẹ̀ wọ́n la gidi abáyà àtúbẹ̀ ilé wọn lọ obìnrin sí ọkà gidi borí. bọ́ wá lọ́la màá tún lé wọn kọ́ wá ní ẹ̀mẹ́ wọn màmá lé wọn ni. ọjọ́ bá fẹ́ dá hypertension. orí àwọn sílẹ̀ bá kọ́ sí ni o. bàbá dé kókó pa àkókò yìí bàbá dé. àwọn àlejò wá mi wá ẹ̀yin ò jẹ́ kó wọlé àbí. ẹ ẹ wo ẹ ń sùn lọ́wọ́ ni mo ní kó máa di. àbúlé ẹ ìjọ wo ni mo sọ fún ẹ pé tí máa ti sùn ẹ máa jì mí ṣé mímu rẹ mi fún ẹ lápẹ mẹ. ẹ bàdàn mọ̀lẹ́ ń lọ́pàá lọ ní pé ẹ ń sùn lọ́wọ́. ikú ti pẹ́ méjèèjì ẹ má jẹ́ ń bá yín lé o àfi tí máa bá wọn nìkan tí máa rí wọn nìkan lẹ́ẹ̀ máa lọ tí máa ti rí wọn ẹ má jẹ́ ń bá yín mi ń sọ yẹn tí mi ò bá ti rí wọn ẹ má jẹ́ ń bá yín lé o tí máa bá yín lé kú ni o. Ah, ọ̀gá ọ̀gá ah, kí ló máa jẹ àfẹnugbá mi ah, kẹrẹ máa wọ ọ sùn ni mo wí ẹ pọ̀jù. orí oya mo rí ẹ mo rí ẹ mo rí ẹ má fi fìlà ojú orí ẹ máa tòtẹ̀ rárá ẹ ẹ tòtẹ̀ rárá ẹ kaba jáde ẹ jáde. Ah, Ofo! Ofo! Odeye! Oh, yes! I believe I am. Ah, Ofo! Ofo! Ofo! Ofo. Ọ̀jẹ̀wẹ̀ ń jẹ̀wẹ̀ ọ̀jẹ̀wẹ̀ ń jẹ̀wẹ̀ wọ́n ní kẹ́sì iṣẹ́ ọmọ jẹ̀wẹ̀ mọ́ èsì jẹ̀wẹ̀ ó bá kú sójú ọ̀tí pèrègede ọ̀jẹ̀wẹ̀ ń jẹ̀wẹ̀ eṣinṣin òkú sójú ọ̀tí pèrègede ó ti dọ̀jẹ̀wẹ̀ ń jẹ̀wẹ̀. Ah! Àdìsá. Eh? ohun tó yọ yìí ohun tá a ṣe ètùtù tó lágbára pọ̀ ni kílẹ̀ ètùtù ọ̀hún ni pé ṣe é rí oṣó tó ṣẹ́ yìí ṣe é rí oṣó tó ṣẹ́ yìí tí ń dà láàmú yìí ẹ̀yìn ń ṣe ló jẹ́ wípé odidi ọjọ́ mẹ́ta láfi ṣe ètùtù ìkásẹ̀ ètùtù tó lágbára pọ̀ kí ni nǹkan ẹbọ ni pé gbogbo nǹkan tó fi owó oṣó ṣiṣẹ́ yìí tó fi kó jọ pátá kó jẹ́ pé òkè ni báyìí á rí páàlù gbogbo ẹ̀ ń gbàǹjo ta bẹ́ẹ̀ bá fi lè lù ń gbàǹjo ta báyìí á wà kó ohun òjọ ìhùn láàtún á dáná sun gbogbo ẹ̀ á wà fáwọn nǹkan kéru ẹ̀ ó tán ó di sísín lára ìwé bàyà. ìjọ mẹ́ta impossible eh, ó kéré. àìjẹ́ bẹ́ẹ̀ bó bá fi ṣe bẹ́ẹ̀ tí nǹkan yìí bá tún gbé yóò bà nǹkan jẹ́ jìnnà o. yálà àlàáfíà lẹ fẹ́ fọwọ́ mú àbúrò. wọ́n ní kí ìkejì ẹ̀ kó ṣílẹ̀kùn. àrò nígbà tí mo ra ilé yìí mo sọ fẹ́ni tó fẹ́ bá mi wá gé tán bẹ́ni tó bá kájú òṣùwọ̀n òun ni mo fẹ́ ó ní láti jẹ́ mọ̀lẹ́bí ẹni wèrè nítorí mi ò mọ tí wà ti wèrè tẹ́lẹ̀ jọ máa sọ níwájú ilé mi tó dẹ̀ ti lé dànù mo lè kó lọ ni. o lè kó lọ ṣé wo mo gun wèrè ni ṣé o mọ̀ pé gbà lóògùn wèrè wà á ti jẹ́ gbà fún wa náà yé wèrè kó wájú lẹ́mi jọ. èmi ni mo ní ilé ilé tó jalè. kò sí wèrè olú fámìlì wa. ṣé wèrè olú jalè. ojú ẹ̀jú ẹ̀ ojú ẹ̀jú ojú ẹ̀jú ọlọ́gbọ́n kú. fámìlì wa. ọlọ́pàá fún ẹ ọlọ́pàá ló máa mú ẹ ọlọ́pàá ló máa mú ẹ. ìwọ ìyàwó rẹ kò ṣe é lò. bí mo ṣe láàlá yìí ni mo látọ́ kò yé mi kò yé mi. ẹni tó rí lójú àlá ìwọ gan nu. èmi báwo kò jọ mí kódà mi ò lójú yẹn rí i. ẹlẹ́dàá rẹ nu bọ́ ọ bá ilé dọ́gbọ́n sọ̀rọ̀ owó tàbí ọṣẹ àjò fún owó níní gbogbo ohun tó rí lójú àláhùn bí ó ti rí fún ọgbọ́n ọ̀nù. ó mà yà wèrè gbèrè ni. ìbẹ̀rẹ̀ wèrè lọ mu ń mo sọ fún ọ lọ́jọ́ sí ọ ṣe sùúrù ni. sùúrù fọjọ́ wo dìgbà wo lọ́dún wo ìgbà wo ló fẹ́ ṣẹlẹ̀. ọjọ́ ìgbà àkókò ọdún èyí ò láà fún wọn mi àmọ́ bàbá ilé ṣe sùúrù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ gbọ́ ǹjẹ́ àti abifálẹ́rì níjọ́ kìíní ọ̀dà ẹ̀ yá ṣe àwò. ifá ọgbọ́n akòkò lókun òdùdù tí dorí elémèrè kórè elémèrè má bàa wó iwájú ọpọ ọgbọ́n ẹ̀yìn ọpọ ọgbọ́n olùmúlọ́tún ọlọ́kọ̀ọ́ lọ́sì àárín ọpọ ọgbọ́n bá a bá tẹ́ ọmọ lójú ayé rán ọ̀rọ̀ àbùkógún. ìwòrì méjèèjì ọ̀gbọ́n tí ìwòrì méjèèjì wí gbálùkọ́gún gbálùkọ́gùn ìpàkọ́ ikú jàjàjà ọjẹrì àkéké ọjà dada wọ́n iléje ìpéje ọ̀ṣẹ̀dẹ̀dẹ̀ ọwọ́ ìbéjé ìbéjé ọ̀ṣẹ̀dẹ̀dẹ̀ ọwọ́ ìbìjẹ́ ìbìjẹ́ adúbá méjì kókó ìwòrì níjọ́ tó ń lọ kẹta olù nílé ayé ọmọ kálẹ̀ ẹ̀kọ́ ni kò wá ṣe. kí ló tún ṣe. ẹ mò ń dúró de gàrí tí mo ní kẹ́ fún mi yẹn ni. ó ah, ti mọ̀ pé nǹkan kan ṣe lẹ́wù tó wà dúró ṣe bóun gbé mọ́tò kan káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n sì gbà ń di ẹ ayé ń ṣe ẹ́ wo tí nǹkan báyìí bá yí wọ èèyàn ń dọ́gbọ́n sí ni lọ́dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ má kábí ìlú ràn mí ó yẹ nìdé nìdé kọ́ ní burúkú máa lọ. ṣé ń gbà fún gbogbo àwọn aládùúgbò bá rí ẹ tọ́ba aládùúgbò náà lọ́yẹ̀ fẹ́ yà ń bí báyìí. ẹnu ní ṣọ́ọ̀bù mi náà lóṣù sì dúró sí i títí àwọn èèyàn bá rí ẹ wọn ò ní wọnú ṣọ́ọ̀bù mi wá rajà mo ní kó má kábìlú lọ kó má kábìlú ràn mí kábìlì síwájú. olórí burúkú wèrè. ládùúgbò ọmọ ṣe dáa tó yìí kó má níṣẹ́ kó má ní nǹkan kan. kì í ṣẹjọ́ yín ẹsẹ̀ ló ń dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò fúnra rẹ̀ gan ń ṣajákajá kádà ló fún mi problem. hello ta ló ń sọ̀rọ̀ ah sọ́yà. So má bínú jọjọ ọlọ́run fóònù tí mò ń lo ojú ẹ̀ ti fọ́ ọlọ́run mi ò rí nǹkan kan lójú ẹ̀ rárá ọpọlọ ni mo fi ń gbé ẹni tó bá ń sọ̀rọ̀ in fact kò ń ring out kò ń vibrate kò ń ring jáde mo kàn ní kí n kàn wojú ẹ̀ kí n check ní bó ṣe ṣe kéèyàn kan ti pè mí ni mo ṣe rí nsìn. sẹ́ẹ̀tì ah! tí ń bà tó gbà lọ́wọ́ ẹ̀ kí ni kí n tẹ̀ fi dí díẹ̀ lówó mi ó ní ọ̀nà ojú kò vibrate. Ah, ayé ti ń ṣe é gan o ó yẹ kó lọ wé kó lọ yẹra ẹ wò gan olórí burúkú alábìlú kí ló ṣẹlẹ̀ lọ́fíìsì láàárọ̀ ọ̀la màá débẹ̀ ọlọ́run màá débẹ̀ màá débẹ̀ ẹ màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣe gan. I'm sure. I'm ah, sure what I'm saying who is this person. Mr. Abayomi Adeyemi Taishebayemi. The new internal auditor. Yes, sir. God Almighty. Owóṣe ló fi findings name. Of course, sir. God will surely bless him. Amen, sir. Ah! Sir, ó kúrò pé Abayomi Adeyemi sir, olókèrè pé Mr. Samuel Kediba àti bóyá ìfẹ́ ṣètò wọn ò ní ìdíjà báyìí sir. Bóyá mo gbà ṣiṣẹ́ fún ara mi. àwọn tó ń lọ sẹ́wọ̀n tiẹ̀ ti dáa. sàṣà sọ̀rọ̀ sà ò ní sà. Congratulations. Congratulations ò mórè tó ṣe fún mi. rìpọ́ọ̀tì wọn ni wọ́n lè ṣe findings ẹ̀ ọlọ́run ló sọ. gbogbo nǹkan ẹ tó ń ní àti tí ò ní kò ní bàjẹ́. àmín àmín. ah o ò mórè tó ṣe fún mi àbúgbọ̀ o ò mórè tó ṣe fún mi o mi ò rí pé mo láàgùn ni. in the next seven months company gbọ́dọ̀ collapse tí wọ́n yóò tó sóore tó ṣe fún mi àwọn èèyàn tí mo gbà síṣẹ́ ló fẹ́ rán mi lọ sẹ́wọ̀n ibi tí mo rẹ nífẹ̀ẹ́ tì mí dé nìyẹn ṣùgbọ́n ṣáwọn mọ nǹkan tó ṣe fún mi sórí pé o ṣe rọra téèjì ọ̀nà mi kò lọ́nà ẹ̀wọ̀n yẹn bẹ́ẹ̀ ni oríire tiẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ látẹ̀mí lọ. amen amen. fact your days of probation are over ìwé ò ṣe probation mọ́lé ayé ẹ̀ àfi tí o bá ń ṣe ìmọ̀ràn sákì ọmọ yáàdì ìran ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lókù sórí my right personal commendation letter to the board of directors láti ẹnu ìní lọ ìwọ ti dé ibi gíga tiẹ̀. amen amen. ìwọ ti dé ibi gíga tiẹ̀ kí n lè fi ẹ̀mí ìmoore hàn máa fún ẹ ní personal car kan náà mú tọ́ mi. ká ká èsì kò sá. ọ̀bẹ mẹ́jọ balẹ̀ mẹ́jọ balẹ̀ rárá jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kò sí aláwo orí kankan fún ẹ̀mí kan o èmi aláwo orí ẹ̀ rèé tí o bá ti ń ṣe nǹkan tó tọ́ ṣé àkáǹtì ní balance àbí kò yẹ tí gbogbo nǹkan tó jẹ kó o ṣe tó ń ṣe ló ti jẹ kó o ṣe màá sìn ẹ́ débi tó dáa ṣùgbọ́n ṣe máa disappoint mi o. àtọ̀ o máa wá ṣe nǹkan kan fún mi jọ̀ọ́ bá mi ṣe comprehensive report gbogbo ibi tí àwọn olórí burúkú yẹn tọ́kọ̀ company sí kó jẹ́ kí n mọ̀ màá lè tẹ́ndẹ̀ wájú board of directors tó ti yẹ mo rò pé wálé bàbá mi parí ẹ̀ the next four five hours no problem sir. kìnìún yìí ti fẹ́ parí ìjọ nítorí ọlọ́run tó máa máa retí ẹ̀ ò ṣe. ó ti dáa fún un. Ah, jẹ́ kó tètè lọ ṣe nǹkan tí mo máa ń ṣe.